أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله مولانا العظيم ولو إن ni mo ti fi wọlé باتين صفوا bí إما bá وسكوكو ń sọ لون كوكو wípé وآدم pàtàkì ó gbogbo àwọn táwọn ajá látara ádámà ń kọ kí ló dé táwọn wà ní kẹ́kọ̀ọ́ táwọn ní kọ́ mímọ̀ ó di tú láti káwọn náà kọ́ mímọ̀ hmm. ọlọ́run mọ́sàwọlá ádámà náà kó fún gbogbo wa náà ní mímọ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé hmm. ah, gẹ́gẹ́ bí ẹ ti bá ṣe máa ń ṣe ẹ ti mọ̀ ara ẹ̀fọ́ òlẹ̀ já òlẹ̀ dènà pẹ̀lú mọ́ orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà hmm, àfáà wa ti wà ń kalẹ̀ lánàá wọ́n bá wa sọ̀rọ̀ lọ lánàá ní àsìkò yẹn ò gbà wá láàyè mọ́ ni mo fi ní bàbá tó bá di lónìí ẹ dákun ẹ padà wá bàbá sì gbà fún wa nípa àwọn padà wá àwọn náà ni bàbá wa khalifa wa muhammad kamil muhammad awal garu bàbá yẹn bá ń sálàmù sáwọn ará ilé pé ẹ ti dé o. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bàbá wa fadala sheikh kamil garu nìyẹn ọlọmọ sábà san ilẹ̀ san re o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ kó tó di pé àtàràbètò ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn olóore wa nìyẹn yínníyínní kẹ́ni lè ṣe míì bàbá wa Professor Ahmed Bono Salahuddin aláṣẹ àtọ̀dálẹ́sẹ̀ Standard Insurance Consultant Limited adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín tí wọ́n kàlẹ́ sí nàmbà thirty three Victoria rubi eke street ní off Admiralty Way ní Lekki phase one ọlọ́mọ sábà wà pẹ̀lú yín bàbá ọlọ́run ní fi yín sílẹ̀ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ẹ kú àdúró tiwa ní gbogbo ògbà ní gbogbo àsìkò ọlọ́run bá àdúró tẹ̀yìn náà alájọ Abdulhakeem Olúgbòye àti ìyàwó wọn alhaja ọmọdéyà olúgbòye adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà púpọ̀ ọlọ́run bá san ilé san rè o ọlọ́run mọ́ sábà dúró tì yín ọlọ́run ní fi yín sílẹ̀ ìyàwó alhaja kàdíjà sọlá adúpẹ́ lọ́wọ́ yín wọn ni a máa sàdá fáwọn òbí àwọn alhaja abdulyakin bishiri isola alhaja wa sharifati agbaje àti alhaji wa taiwo raouf sọlá bàbá ọkọ wọn ọlọ́run mọ́ sábà kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá foríjì wọn àtàwọn alhaja alhaja ń fọn ọlọ́run mọ́ kẹ́ wọn ọlọ́run bá foríjì wọn alájà mọ̀sọ́rọ̀ tó lówà tóyìn látàbẹ́kúta náà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹni àmọ́ sàdá fún yàyín alhaja muflia èjìdí adé omi hmm, ọlọ́mọsà bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn ẹ̀yin náà fúnra yín ọlọ́mọba àdúró tì í mọ́ padà lẹ́yìn yìí alhaji wa abdulateef ọ̀yáṣípẹ̀ tí wọ́n jẹ́ arósà ní Sogoro Central Mosque àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá ọlọ́mọba wa pẹ̀lú yín o àtìyàwó yín náà alhaja wa ọ̀yáṣípẹ̀ yà káwọ̀s ọlọ́mọba àdúró tì yín wọ́n náà máa sàdá fún Fatima Ọlásàndé ọlọ́mọba wa kẹ́ gbogbo wọn bá ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilàlá ájú abdulrasaq láti lókun má sí adúpẹ́pọ̀ lọ́wọ́ tí náà o ghana nìyẹn lọ́nba wa pẹ̀lú yín àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wá gbogbo àyè tẹ̀ tí ń wá yẹwà alájà wa mariam akóredé adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lọ́nba asan ilẹ̀ sàn rẹ alájà muslim abimbola owó lawi adúpẹ́ lọ́dọ̀ yín o ọlọ́mọsọ̀bà dúró tì í bá wa pẹ̀lú yín ọlọ́run ní fi í sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run ẹ mọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò la ilaha illallah adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo kálukú yín ọlọ́ mọ́sàbà san ilẹ̀ sanre ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́ la ilaha illallah sheikh muhammad kamil wọ́n ti wà ń kalẹ̀ lẹ́nìí láti bá yanjú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ yanjú ṣùgbọ́n kó dìbẹ́ ẹja lọ wo eré oníṣe ramadan ẹ̀kọ́ ramadan tá a máa ń wo gbogbo ìgbà wọn ẹ jẹ́ ká sáré lọ wo tá a bá padà dé láti ibi tá a ti lọ wo ẹ̀kọ́ ramadan afáwa wọn àbẹ̀rẹ̀ wa hmm. sheikh muhammad kamil wọ́n níbi hmm, tá a bọ̀rọ̀ dé ní àná ọ̀rọ̀ nípa mímọ̀ là ń sọ nípa wíwá mímọ̀ nípa pàtàkì mímọ̀ bí mo wá fi ọ̀rọ̀ yẹn gún lánàá níbẹ̀ mo fẹ́ mu lénìí lénìí láyé lónìí àwọn èèyàn ọ̀fẹ́ mọ pàtàkì mímọ̀ mọ́ gan ọmọ gan ọ̀fẹ́ lọ mọ́ wọ́n sì fẹ́ lówó bínú wọn ọ̀fẹ́ bàbá bá kí ni ipa tóbi gbọ́dọ̀ kó lórí wíwá mímọ́ ọmọ. masha allah a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim <clears throat> alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin. وعلى آله وأصحابه وسلم آمين الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به من كان يشكو عزم داء ذنوبه فليأتي في رمضان باب طبيبه ويفوس من عرف الصيام بتيبه أولي إذا قال الله في ترغيبه الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به يا صاحبي رمضان فوس بالمنى وتحققوا نيل السعادة والغنى وثقوا بوعد الله في الهنا أوليس هذا القول قول إلهنا الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به من صام نال الفوز من رب العلا وبوجهه أدهى عليه مقبلا يا من يروم توسلا وتوصلا ثم رغبة في قول ربي قد علا الصوم لي وأنا الذي أجزي به الصوم لي وأنا الذي أجزي به وأتى بحسن القول فيه وصدقه يا فوس من للصوم قام بحقه ومن الجحيم نجا وفاس بعتقه والله قال عن الصيام لخلقه الصوم لي وأنا الذي أجزي به الصوم لي وأنا الذي أجزي به الحمد لله adúpẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó tún ní kí a bá àwẹ̀ náà débi tí a bá dé yìí ètò kù náà ọlọ́mọṣáájú bọ́ sí ọ̀run fún wa ẹ̀yìn bàtà adúpẹ́ fọlọ́run tá a tọrọ káàtì fún àníbà Muhammad gbogbo àwọn olóore wa ọlọ́run dákun mọ́sàbà rántí wọn àwọn náà làwọn àfa wa tí wọ́n kọ́ wa àwọn àsíá mímọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ta fún wa nílẹ̀ yorùbá àwọn náà la fi fi kí gbogbo àwọn àfáà yòókù bàbá wa àfàdílẹ́tì sheikh muhammad kamal jinabi ibùdó àlàdé ọlọ́mọba akẹ́wọ̀n bá gẹ̀ wọ́n babalágége sheikh adam mọ́sàbá akẹ́wọ̀n bá gẹ̀ wọ́n ọbọ̀lọ́gbà jùmọ̀ sábà kan bá gẹ̀ wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná ni àṣẹ àmìmọ̀ tọ́lọ́run ta fún wa wọ́n pọ̀ bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n ilé ọlọ́run ní kí ó wà lókè ọlọ́mọsàbà àṣàlékún káàdì gẹ̀ fún wọn ọmọ àti wọn sì ń rólé fún ọlọ́run dákun mọ́sàbà dúró tì wọ́n lọ́la haúlà wàlà kú wọ́ta ìlà lílà tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ ní àná lórí ọ̀rọ̀ pàtàkì mímọ̀ hmm. abadé orígun kan tá à ṣàlàyé pé bẹ́yẹn bá wá mímọ̀ báyìí ni tí ń bá ń ṣèwádìí báyìí ni tí ń bá ń ṣe báyìí ni ó pọ̀ lọ bẹ́ẹ̀ jàrá àmọ́ ètò wa tẹ̀síwájú wa ní ọ̀sán yìí nípa ìmọ̀ òde òní hmm. tí àwọn èèyàn ò fẹ́ kọ́ mímọ̀ mọ́ ipa wo ló yẹ kóbi tún kó nípa wíwá mímọ̀ àwọn ọmọ kódà kì ṣòbí nìkan ìjọba náà hmm. ipa kí ló yẹ kí wọ́n kó ibi tó wá délé nìyí ẹ̀bi ta ni. Hmm gbogbo àná làjọ lẹ́bi ń bẹ̀ ìjọba ní ẹ̀bi títí ẹ̀ aráàlú náà ní ẹ̀bi títí ẹ̀ wọ́n sọ níjọ́ ọmọ ìbò wọn ní education is the key to success yẹn ni pé ẹ̀kọ́ ni kọ́kọ́rọ́ oríire kọ́kọ́rọ́ ọlà ṣùgbọ́n láyé ìsìn àwọn èèyàn ní pé ó dà pé wọ́n ti change padlock kọ́kọ́rọ́ tẹ mú débẹ̀ kò ṣí mọ́ eléyìí ó ní í ṣe pẹ̀lú pọ́lísì ìjọba wa nípa pé àwọn èèyàn ń ka wọ́n ń kẹ́kọ̀ọ́ nísìnyí wọn ò mọ kí ni àtibọ̀tán ẹ̀ wọ́n ní ake ake àfàwọn díẹ̀ tọ́lọ́run bá ṣàánú tí wọ́n mọ̀ pé tọ̀ ẹ jẹ́ àká tá a bá kà á tán dandan kọ́ ni ká fi gbé pálí wa lọ wáṣẹ́ ẹja tún ọ̀nà míì táwa náà lè exploit láti lè fi mèkì owó láti jẹ́ ọmọlúàbí tí kì í ṣe pé àwọn tí wọ́n ti wá believe pé education yẹn kì í ṣe kọ́kọ́rọ́ ọ̀la mọ́ làwọn bọ́ sórí nǹkan mìíràn torí pé ìjọba náà wọ̀ encourage education wọn encourage ẹ ẹjẹ́ àtàrà bíi báyìí wò níjọ́hun gbogbo àwọn tó bá ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ wọn máa fún wọn ní scholarship wọn máa fún wọn lẹ́bùn tówó kódà iṣẹ́ tún ti ń bẹ́ńlẹ̀ fún wọn wọn wá review gbogbo àwọn kíní látìgbà náà ní department kọ̀ọ̀kan gbogbo ọmọ tó bá ṣe dáadáa iye tí wọ́n fún ọ látayérayé tí ò tó ra recharge card òun náà ló sì wà ń bẹ̀ àmọ́ bẹ́ẹ̀ nìkan bá wà lọ jó tó gba àpò kínní ọlọ́ṣẹ́ lọ́lọ́ bẹ̀rẹ̀ sí òhò níbi gbogbo àwọn prógrámù rọ́dọ̀rọ̀dọ̀ tí wọ́n ṣe nì wọ́n wá fún ní thousands of dollars wọ́n á tún gbé mọ́tò ńlá fún wọ́n á tún ní kó máa jẹ́ ambassador aṣojú àwọn ọ̀dọ́ wípé ẹ̀yin ọ̀dọ́ ẹni tẹ́ mọ́ kọ́ṣẹ́ rí ẹ̀kọ́ alẹ́ tó wà nílé ìwé ń dààmú fún nígbà tó yẹ pé oníranù òun lẹ gbé kalẹ̀ tẹni kọ́ máa wò láwòkọ́ṣe irú prógámù tá à ń wí yìí prógámù tí wọ́n ti ń ṣèranù tí wọ́n ti mọ́ bára wọn ṣẹ̀ṣẹ̀ kú ṣe hmm. pẹ̀lú òwò yìí. ẹsẹ̀ jà forúkọ ẹ̀ pamọ́ àwọn yàrá ti mọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àforúkọ ẹ̀ pamọ́ àmọ́ ti yí àwọn onílàkàyè tí wọ́n ń gbọ́ ẹ wo lọ́dún tó lọ ẹni tí ó ṣe ipò kíní ń bẹ̀ nìkan nínú àwọn stéètì nàìjíríà ló ń tàn ti jáde nígbà tíjọba ìlú ọ̀hún tó fẹ́ appreciate ẹ̀ wọ́n fún nílé wọ́n fún lówó wọ́n tún ní kó máa jẹ́ ambassador àwọn ọ̀dọ́ hmm. kí la fẹ́ kọ́ ń bẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ definitely ẹni tó wà níléèwé á wò pé kí lòun ń waste time ara wọn sí kí ló dé tóun náà bọ́ síbi ìranù so eléyìí wà lọ́wọ́ ìjọba gbogbo àwọn nǹkan tí ò dá pátá là ń fowó owó ńláńlá la fi ń promote àwọn tó bá ṣe níbẹ̀ ibẹ̀ là ń kówó sí àmọ́ àwọn tó ṣe dáadáa nínú education ẹ wo gbogbo àwọn quiz tí wọ́n ń ṣe níjọ̀hún hmm. tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti ṣe dáadáa ń bẹ̀ àwọn ẹ̀bùn tó jọjú ń bẹ fún wọn láyè sìn ẹni wọ́n bá fún lówó jù kó ṣe dáadáa nínú education bóyá wọ́n fún ní hundred thousand a sì ń fún àwọn oníranù à ń fún wọn ní millions of dollars not, not even naira nowadays dollars ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣe kíní ní ṣe sí bí ten thousand dollars àbí millions of dollars ní wọ́n ṣàn wọn ṣá tọ Ọlọ́run kó mọsà wọlá anabi kódà kó ṣàánú wa so eléyìí ìjọba ní wọn ní wọn nípa tí wọn fẹ́ kó ń bẹ láti lè bá wa wo kí ni àtibọ̀tán ẹ̀kọ́ àtàwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ then àwọn tí wọ́n tún wà nídìí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ kò tún sí ìwúrí fún wọn kódà ó fẹ́ẹ́ débi pé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ tíṣà nísìn tó bá bọ́ ọmọbìnrin sọ̀rọ̀ tó bá mu dé tó bá níṣẹ́ kí ló ń ṣe tó bá níṣàlò tíṣàlò wọ́n fẹ́ lè pín sẹ́yìn pé wá òwà rẹ lómi fẹ́ tíṣàlò fẹ́fẹ́ ibo ni ó ti rówó tọ́ ẹ torí pé à encourage àwọn tíṣà lẹ́yìn náà kò sẹ́ni tó fẹ́ wá tó fẹ́ read education mọ́ gbogbo àwọn tẹ́lifí sí di education tipátipá lẹ́fi tí wọ́n síbẹ̀ wọn kò wọn fi nífẹ̀ẹ́ dọ̀sọ́ pé àwọn fẹ́ read education tó ló ń sọ pé kí làwọn fi ṣe lẹ́yìn káwọn fi teach kí wá ló wà ń bẹ̀ táwọn lọ read ó tún wá kó sọ́wọ́ àwọn òbí àwọn òbí náà àwa náà à encourage àwọn ọmọ wa ìdí ni pé ọmọ ọlọ́mọ míì òun la máa ń wò a máa sọ pé èwo ò dágbájá ni tó sì jẹ́ pé òun ò ṣe lẹ́kọ̀ọ́ kò kẹ́kọ̀ọ́ jàǹdùkú àti oríṣiríṣi àwa níbi wà sí lánàá ó wá di àsìkò question and answer lẹ́nìkan wá béèrè pé ẹ dákun kò ó sì jọra wọn náà kì í ṣe pé bóyá mo yàbára ẹnìkan wá béèrè pé ẹ dákun gbogbo àwọn tí wọ́n ń ṣe gbájú ẹ̀ tí wọ́n wá rò pé àwọn fẹ́ lu ọlọ́run ní jìbìtì wípé ẹ̀ṣẹ̀ kan tíyàn bá ṣẹ̀ ládàá kan ni àmọ́ tíyàn bá ṣe dáadáa kan yóò fi gba ládàá mẹ́wàá ó wá lọ lu ẹnìkan jìbìtì ó wá lọ fi ṣe dáadáa fún bí èèyàn mẹ́wàá bí èèyàn ogún. bàbá <laughs> sẹ́rí ìfẹ́ káwọn èèyàn kó lè tẹ̀lé sùn àwọn fẹ́ kán gẹ̀ẹ́tì ọ̀rọ̀ tẹ̀ sọ yẹn torí pé nínú àwọn ń ta torí ẹ̀ gbé tó ìkàlẹ̀ tí mo torí ẹ̀ mú tọ́pìkì gan ọ̀kan kan bẹ̀ lẹ́dẹ̀ yìí wàláì ọ̀kan kan bẹ̀ gangan iná lẹ́dẹ̀ yìí tí mo dẹ̀ pé àwọn èèyàn tí wọ́n wò wá ńlé àtàwọn tó bá lẹ́tọ̀ọ́ tí wọ́n bá súnmọ́ ìjọba wọ́n á lè bá wa bá ìjọba sọ̀rọ̀ láti mọ̀ pé wọ́n nídìí àti ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ láti encourage àwọn akẹ́kọ̀ọ́ ẹ wo ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà tá a bá padà dé ọ̀rọ̀ tí bàbá ń sọ àti béèrè tẹ́nìyẹn béèrè yẹn ibi tó já sí ẹ padà máa gbọ́ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem hmm. bàbá wa Khalifa wa Muhammad Kamil Garu àwọn ni wọ́n bá wa yanjú ọ̀rọ̀ nípa pàtàkì mímọ̀ látara láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a lè pe tòní yìí òun náà ni pé kí ló ń fìyà jẹ mímọ̀ tá a lè pe lónìí kí ló ń fìyà jẹ ẹ̀kọ́ lónìí táwọn yóò fẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ àwọn bàbá wa wọ́n ti wá wọ́n ti sọjú abẹ́ ń kó látara pé a encourage àwọn tí ń kẹ́kọ̀ọ́ yẹn àwọn tó mọ̀ gan encourage wọn mọ́ ìranù là ń encourage àtijọba àtàwọn òbí bàbá ẹ wá lẹ́nìkan béèrè béèrè níbi wá sí yín lánàá. nígbà tó wá béèrè ìbéèrè yẹn hmm. ìbéèrè yẹn wá wú ọ̀pọ̀lọpọ̀ nǹkan síta. ní ṣókí ní tí mo kọ́ fún lésì lórí ìbéèrè ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tí mo jẹ́ kó mọ̀ ni pé owó ẹkún ló fẹ́ẹ́ fi rajà ẹ̀rín ọlọ́run èsì ta. Hmm. èèyàn tó lọ lè lu jìbìtì hmm. tó jalè tó ṣe gbogbo ẹ̀ tó. àìfowó ẹkún rajà ọwọ́ afẹ́ máa fi ṣe ọfẹ́ máa gbá ọlọ́run. nínú àwọn tí wọ́n wá ń gbọ́ wa ọmọ kan wà bold láti dìde láti náwó sókè pé òun ní ìbéèrè torí nígbà tí mo fèsì yẹn àwọn ìbéèrè yẹn pọ̀ ṣùgbọ́n káyọ̀ torí àsìkò wa torí mo lá sọ pé ìwọ tó mọ̀ tó dá ẹ lójú pé ẹni tó fún ẹ ní nǹkan yìí àbọ̀mọ ẹni àbí bákan tó mọ̀ pé ọ̀nà gbájú ọ̀nà yahoo ló ti rí má jẹ́ kébi pa ẹ́ débi pé kò gbà lọ́wọ́ ẹ̀ má gbà o ọmọ ìwà dìde ló wá ní òun ní tí èèyàn bá ti ń ṣe kíní tẹ́lẹ̀ tó wá lóun ò ṣe mọ́ ohun tó ti wá rí ń bẹ̀ yẹn báwo ni kó ṣe ṣe kó máa lò ní àbí kó dá padà mo ní dá padà ní owó bàbá àjẹ̀bú ibẹ̀ náà kọ́ ni mo ṣe ń lọ ọ̀rọ̀ mọ́rọ̀bọ̀ ó wá ní ó bá tún wá bẹ̀rẹ̀ question kó tó padà wá jẹ́wọ́ pé òun náà ń ṣe ṣùgbọ́n òun ò ṣe mọ́ òun ò fẹ́ ṣe mọ́ ó ṣàlàyé ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ nípa kínní bí tí mo wá lọ bẹ́ẹ̀ ni pé at the end of the day mo wá da àpè lẹ́yìn àwọn jọ ń sọ̀rọ̀ wàláì ọmọ yìí kéwú ibi tó yẹ pé ibi ibi mímọ̀ tó yẹ ká ti máa tún nǹkan ṣe àwa ní mímọ̀ tó yẹ ká máa tún nǹkan ṣe ọ̀dọ̀ wa laburú wa pọ̀ sí ọmọ yìí kéwú dáadáa kéwú dùn lẹ́nu ó sì sọ gba àwọn ẹgbẹ́ wọn tí wọ́n dìjọ rìn irú ọ̀nà yìí pẹ̀lú gbogbo tí gbogbo wọn ń gbé ṣe látara ìwà tí ò tọ́ yìí kéèyàn kúkú sọ pé tọ̀ látara iṣẹ́ yahoo yìí kí ló fà á ò ní pé àwọn tó kẹ́kọ̀ọ́ wọn ọ̀rọ̀ náà àwọn míì náà wọn ò wá ọ̀nà fún ara wọn débi pé ó di wá di pé kán máa wá tójú bọ íńtánẹ́ẹ̀tì káàkiri láti gbá òyìnbó láti mẹ́kọ̀ọ́ now tí àbá wa múra ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ òwe àti gbogbo ẹ̀ ẹ̀kọ́ ọ̀kọ́ṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ tẹ̀ ti wó ní tiẹ̀. níbi tó yẹ ká ti wá rí àtúnṣe hmm. òun níbi ẹ̀kọ́ ti kéwú àmọ́ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n kéwú àwọn náà wà nídìí ìbàjẹ́. bẹ́ẹ̀ni. ìmọ̀ kan máa ṣe directly fún ara wọn kan máa jáwó fún ara wọn àbí kan máa ṣiṣẹ́ fáwọn tí wọ́n ń ṣe tí wọ́n máa mú returns wá fún wọn. nínú tó sì burú jù gẹ́gẹ́ bí onímọ̀ hmm. tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onímọ̀ man arada bi ilmihi waji Allah ta'ala téèyàn bá fẹ́ lo ìmọ̀ rẹ̀ láti fi wá ojú rere ọlọ́run hmm. tó sì fẹ́ kọ́lọ́run kó kọjú sí náà ṣeun lóore irú ẹni bẹ́ẹ̀ ó ń láti tẹ̀lé àwọn nǹkan kan nítorí pé nínú àwọn tí wọ́n fẹ́ tún ayé ṣe làwọn onímọ̀ ni wọ́n wà ẹni tó sì fẹ́ síwájú mọ́nà sábà nafsahu lilnas imaman ẹni tí ó fi rẹ̀ ṣaṣíwájú lọ́dọ̀ àwọn èèyàn fa alayhi an yabda bi ta'limi nafsihi kó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kọ́ rẹ̀ ná òun kó kọ́kọ́ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ láti kọ́kọ́ àṣẹ̀ṣà rẹ̀ kó kọ́ rẹ̀ nímọ̀ kọ́bùlà tàlímì gẹ̀rí kó tó di pé yóò mọ̀ àwọn kan kọ́ ẹlòmíì then wàlíyẹ́kùn tàdíbùhù bí sírátìhì discipline tó fẹ́ fáwọn èèyàn àti ẹ̀kọ́ títa rẹ̀ kó jẹ́ pé ààrẹ láti mọ rí látara ìṣesí ẹ̀ láti sọ ìṣesí ẹ̀ tún mọ tọ́ka pé ah, ọmọlúwàbí lélẹ̀ kọ́bùlà tàhádìbì kọ́bùlà tàhádìbì yìí bí lìsáàní kó tó di pé yóò máa sọ̀rọ̀ ẹnu ẹ̀ jáde. àwa ni ká kọ́kọ́ jẹ́ àwòkọ́ṣe ní ti dáadáa téèyàn bá jẹ́ àwòkọ́ṣe tó bá jẹ́ pé n tí mò ń sọ òní ẹ gbọ́ ẹ má wò wá mi ìyẹn ló wá pọ̀ jù nísìn débi pé àfẹ́ ìmọ̀bi tá a fẹ́ wá ìmọ̀ gidi sí mọ́ ṣé níjọ́ ohun téèyàn bá jẹ́ pé kò bá rí bí ó ti ṣe ṣe àbígbà kan wọn á ó lọ kéwú hmm. tó bá kéwú ayé ẹ̀ ada òun náà tún táyé èèyàn ṣe ṣùgbọ́n láyé ìsìn àwọn yẹn ti di ẹni tí ń ba ayé jẹ́ ayé jẹ́ wọ́n ti di ẹni tí ń ba ayé jẹ́ àmọ́ nǹkan tí màá encourage àwọn èèyàn ni pé ẹ dákun ìṣòro táwa fúnra wa ní òní pé gbogbo àná la fi certificate ṣiṣẹ́ la fẹ́ jókòó sí ọ́fíìsì la fẹ́ máa gba sálárì àyè tó sì wà nílẹ̀ kò tó fún gbogbo wa eléyìí ló fi yẹ kíjọba kí wọ́n tún tún àwọn pọ́lísì education wa wò àtàwọn curriculum wa débi pé gbogbo ọmọ tí ò bá jáde ní high institution àbí ní secondary school kó ti níṣẹ́ tó máa mọ̀ tí ò bá ríṣẹ́ lọ́fíìsì kó lè rí nǹkan tí ò máa fọwọ́ ṣe. kọjá sí pé iṣẹ́ ọwọ́ kán mu mẹ́tò láti ilẹ̀ láti ilẹ̀ láti secondary school láti secondary school. pétọ kó ti máa tó bá dé yunifásitì gan kó tún ní kó máa continue. bẹ́ẹ̀ni yàtọ̀ sí èyí tí wọ́n fẹ́ mọ̀ lọ́hùn very good. débi pé ńgbà tó wá máa fi parí hmm. o lè ní certificate lọ́wọ́ pétọ̀ lọ́ọ̀yà lòun o ṣùgbọ́n at the same time kó túmọ̀ nípa IT kó túmọ̀ nípa nǹkan míì tó jẹ́ pé tí wọ́n bá pè é èyí tí ó fi mọ̀ ṣàdúrà nígbà táwọn èèyàn mọ̀ ṣàdúrà pé ọlọ́mọjà rẹ́jọ́ ẹ̀sìn mọ̀ pípé ní lọ́jọ́ ti tiẹ̀ tọ̀ nígbà táwọn èèyàn bá wá rẹ́jọ́ sóun náà ní jẹun àfikún náà tètè àmọ́ nǹkan míì tí ó mọ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ kan títí tí bó ṣe já sí pé gbogbo àwa àfáà náà ẹlòmíì ti believe pé tóun bá ti kéwú tán ètò kùnà ni pé kóun náà ṣàlọ já mọ́ṣáláṣí kankan lé kóun jẹ́ ìmáàmù so tó bá ti fẹ́ ṣe kómọ ládùúgbò kí wọ́n pè wọ́n tó bá ti kú ládùúgbò kí wọ́n pè wọ́n. Hmm. tó àwọn tó wá nírú mindset yìí wá pọ̀ bẹ́ẹ̀ ẹ wàá débi kómọ ṣé àtàwọn àáfàá tí wọ́n fi jókòó gan ó pọ̀ jù táwọn tó fẹ́ náwó lọ bó wọn ti ṣe ṣe. wọ́n á rí tíláàdì kan àáfàá kan àmútẹ́sọ̀ máa fi kàwó tí wọ́n pa. bẹ́ẹ̀ni. wọ́n bá pín ọ ló ah ẹ̀wọ̀n yóò kọ́ ní fọwọ́ kọ́. bí wọ́n á délẹ̀ tó tó wá fẹ́ pín seniority o tún wá ọkọ mi oníkàlùkù ṣe tó wá mọ ìpàpà tán báwo ló ṣe jẹ́ sólòdé àwárà lòdé àwárà lòkú òkú wa ni àwárà lòdé òkú wa ni. ọ̀dọ́ wa ní ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á kọ́lé sádùúgbò yìí. kò tẹ ìyẹn tún fọ́ ni èyí ọmọ ń ṣàṣà látúnbí kan bàbá ọmọ ń ṣe níbòmíì àfa méjì wá pàdé hmm. èmi ni àfa àyè ọmọ hmm. èmi làfa bàbá ọmọ yóò wá dìjà tá a lágbà ta ni ó kọ̀ńdọ́kì jókòó ta ni ó gbowó jura wọn lọ <laughs> ní ta fẹ́ ló ń bẹ̀ ni pé ẹ dákun gbogbo ní ta bá fẹ́ kọ́ nímọ̀ láyé ìsìn ẹ jẹ́ ká kọ́ yìí tí yóò fún wa ní independence tó fún wa ní independence tó jẹ́ pé a lè dá dúró fúnra wa pẹ̀lú ẹ̀. a lè máa wá nǹkan tá a jẹ. lọ́nà halal tí ò ní jẹ́ pé ọ̀nà haram tó ọ̀nà halali ó ti wá kásẹ̀ ńlẹ̀ púpọ̀ nísìn ọ̀nà haram ló pọ̀ àwọn èèyàn wá kí àmọ́ ni yorùbá fi hàn lọ́pọ̀lọpọ̀ àwọn fi máa ń pòwe pé ẹni ìfọ̀tọ́ sí ní pé ní haram hmm. hmm. tọ owó tó wà lẹ́nu ẹ̀ tí wọ́n wí ọlọ́run wá kọ̀ di halali kankan sọ́dọ̀ àfi haramu. Hmm. yóò sì lẹ́yìn. yóò lẹ́yìn. yóò lẹ́yìn. ah subhanallah. yóò lẹ́yìn. hey baba. masha allah. ẹni haramu ó lẹ́yìn. yóò lẹ́yìn. bí wọ́n bá ń jẹ haramu tí wọ́n ń wá haramu tí ń wọ̀nà haramu kó ọ̀rọ̀ jọ. Mm. wọ́n ní yọ lẹ́yìn bàbá sẹ́rí bí tẹ́ dé yẹn hmm. bàbá hmm, ọlọ́mọsàjárí pẹ́ hmm. torí pé wọ́n jẹ́ kó bàbá ń jó yé wa nísìn wípé àwọn iṣẹ́ táwọn ọmọ wa ń ṣe lónìí àfi ká kíyèsí àwa òbí ṣé n ti ń gbé wálé fún yín sí àláàlí ni àbí àràmù tó ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà bàtà bá padà dé bàbá wa fàdúrà Sheikh Imam Kamil wọ́n wá yanjú ẹ̀ wọ́n ní yọ lẹ́yìn kí lẹ́yìn tí ó ní ẹ jẹ́ adókè lọ́hùn kábọ̀ náà ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem hmm. bàbá wa fàtàlá sheikh imaamu khalifa wa Kamil Garu wọ́n bọ̀rọ̀ débi pé yóò lẹ́yìn lẹ́ẹ̀kan hmm. hmm. wọ́n á béèrè pé ẹ̀yìn wo ni ó ní bàbá mo fẹ́ kẹ́ ẹ mú mọ́ torí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí mímọ̀ tẹ́ ẹ sọ wípé àwa tá à ń kékọ̀ọ́ kéwú gan ìsọwọ́ba yìí jẹ́ wa nísìnyí pọ̀ ọlọ́run ni kò ṣàánú wa ẹ̀rí pé wọ́n mú àwọn ọmọ kan láìpẹ́ ìbí last year àbí nǹkan tí wọ́n lọ pa á girlfriend mm. wọn mm. tí wọ́n sì kún yín nínú tí wọ́n ní wọ́n náà lọ kà lórí Facebook bí wọ́n ti ń fi èèyàn sóògùn owó ni mm. pé àwọn fẹ́ fi sóògùn owó ni wọ́n láwọn ọmọ ìwọ́n nílé kéwọn wà ìgbà tán bọ̀rọ̀ débi pé ilé kéwọn wà yìí lè ka ìtàn wọn pé ah ah irú àdánwò wo la kà ńlá kan lé kéwọn yìí. bẹ́ẹ̀ni embarrassment ni. ó embarrass gbogbo tí ń jà fara yẹnyẹn ẹkùn bàbá bọ́ọ̀ la ti lè ṣàtúnṣe gbogbo eré àbáwọn. àkọ́kọ́ níbẹ̀ ni pé ah, wọ́n ní afa Alhassan ó ní rahaitu akwama min asabi rasulillah sallallahu alaihi wasallam yakulun ó lè mọ rí àwọn kan nínú àwọn sábẹ́ àná muhammad sallam àwọn ọjọ́ kan tí wọ́n sọ báyìí pé mọ̀nà amila bigeri ilimi ẹni tí ń bá ń ṣiṣẹ́ kan tí ò nímọ̀ nínú tó yẹ pé kò nímọ̀ nípa ẹ̀ kò ní ó ní káànàmọ́ yẹ̀fṣùdùhù káànàmọ́ yẹ̀fṣùdùhù aksarumimọ́ yẹ̀sùlẹ̀hùhù ní tí ó bàjẹ́ pọ̀ ju ní ó tún ṣe lọ ara ẹ̀yin àìmójútó mímọ́ nìyẹn ní tí èèyàn ó bàjẹ́ yóò pọ̀ ju tí yóò tún ṣe lọ bí kéèyàn kàwé nísìn kó wo bọ́n ṣe ń ṣe sọ́júrì kó ní ah, wọ́n bá ṣe báyìí ló wá kí aboyún mọ́lẹ̀ pé òun ó ṣe sí ẹ̀sùn òun ó gbọ́mọ jáde ah. ẹ pé yóò pààyàn ó wá ní wọ̀lẹ̀ ámìlù bíi géèrì àìlìmì ẹni tí ń ń ṣiṣẹ́ láì ní mímọ̀ nípa iṣẹ́ tó ń ṣe ó ní kà sáà ìrì alágẹ̀rì tariq ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó rìn ìrìn àjò ni ṣùgbọ́n ojú ọ̀nà kọ́ ló rìn inú ìgbẹ́ ló rìn kò rìn ojú ọ̀nà nítorí náà wọ́n wá ní pé fatlubul ilma taliban la yadurru bil ibada káwá wá ní mímọ̀ ní wíwá èyí tí ò ní kó nira bá ẹ̀sìn gbogbo àwọn tẹ̀ ń wí ni tá à ń sọ nípa wọn àwọn ń fi tiwọn kó nira bá ẹ̀sìn ni ìnira tó ń kó bẹ́sìn ni pé ojú bẹ́ẹ̀ náà wá fi ń wo ẹ̀sìn wa pé àbẹ́sìn wa ló kọ́ wọn bẹ́ẹ̀ àbẹ́sìn wa ló kọ́ máa ṣe bẹ́ẹ̀ àbẹ́bẹ̀ ni gbogbo àwọn afárí. bẹ́ẹ̀ bá mi bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lómi wọ mọ́tò bẹ́ẹ̀ tó bá ti pé àfa ló múra báyìí yóò ní mọ́tò ẹ̀dá kò ẹ̀dú ẹ̀dú ẹ̀jẹ̀ bọ́lẹ̀. ọwọ́n tó ní wàtúlùbùlì ìbáàdà wàtúlùbùlì ta tọ́líbá ńlá yẹ̀dúrù bil ilm ẹ tún wá wá ìjọsìn nira bá mímọ̀ méjèèjì ni wá ń kórìíra bára nísìn ẹlòmíín náà wá ń ṣe ẹ̀sìn yìí ń tún wá ń kó embarrassment bá ìmọ̀ wọ́n á ní pé ṣe bá àfà ló ṣe bẹ́ẹ̀ àfà ló ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti rí gẹ́gẹ́ bí authority pé ìmọ̀ tó ní òun ló gá ìdẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ meanwhile ìmọ̀ yẹn ó fi ń kó bá àmì ẹ̀sìn yẹn tó ń jọ́sìn fún yẹn ó tún fi ń kó nira bá mímọ̀ hmm. bó ṣe wá wà nísìnyí nìyẹn láàrin gbogbo àwa tá a pera ní pé à ń wá mímọ̀ níbi tó sì ti yẹ ká ti rí àtúnṣe fún gbogbo ayé àtìbàjẹ́ ayé ìdí mímọ̀ ti tọ́lọ́run àti tànábì ni ẹlòmíì wá ké tán bẹ́ẹ̀ ó mọ̀ ó yé e, kódà ó dá láhán àmọ́ níbi tóun tó fi ń ṣe níkọ̀rọ̀ ó burú jáì ó burú jáì téèyàn bá wá súnmọ́ wọn dáadáa tí wọ́n ti rò pẹ́nu rẹ̀ ó wàá bò níwàá pé tọ̀ jẹ́ káwọn já ẹ sí lẹ́tọ̀ọ́ àmọ̀ pé tọ́ọ̀ we don't judge book with the cover with the cover or by the cover. La ilaha illallah. jẹ́ pé èyí tá à rí yẹn ó yàtọ̀ sí ti bẹ nínú ẹ̀ so ẹ̀yìn tí ò ní náà ni pé ìnira nǹkan téèyàn ó bàjẹ́ látara ìmọ̀ tí ò tó nǹkan kan àbí iṣẹ́ téèyàn ń ṣe tí ò ní mímọ̀ ní téèyàn ó bàjẹ́ yóò pọ̀ ju tí ó tún ṣe lọ yóò sì bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ yóò bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ ẹ̀rẹ̀ l'example tá a ṣe lẹ́ẹ̀kan yẹn o kẹ́kọ̀ọ́ nípa mẹ́sìn bóyá o jíwèé kà ní àbò kọ́ láàbọ̀ wọ́n ní kò lè nà ó lọ lanú èèyàn ó lọ fẹ́ ṣe kínní ó pààyàn meanwhile nítorí ẹ kó ṣe tó fẹ́ sí o fẹ́ la ẹ̀mí ni at the end of the day o padà pa ẹ̀mí bó ṣe já sí pé ìmọ̀ ẹ̀sìn náà tí ò bá wá tó ẹni tó wá tó wò pé ah, àwọn ilé ìgbàgbọ́ yẹ̀sìn jẹ́ ń lọ ń rí tọ̀sán náà lọ́dọ̀ wọn ó tún wá ti òun náà títí títí òun náà fi dẹnu àánú hmm. n tá ń bàjẹ́ látara n tá látara ètò mímọ̀ ó pọ̀ ju nǹkan tí èèyàn ń tún ṣe lọ bẹ́ẹ̀ bá mójútó mímọ̀ dáadáa nǹkan fàárí ni nǹkan tó tó tó tó tó tí kọ́dísà rafallahu alali alimi waftakharu bi annahum umana ula ifele umami. Mm kọ́díṣà rafáláwò alẹ́lẹ́lì ẹ̀rí ọlọ́run fún rẹ̀ òun ló dìídì gbé tí ń jàpọ́nlé ló gbé fáwọn onímọ̀ tí mọ̀ tó tọ́ bá ń bẹ lára èèyàn àpọ́nlé yóò mọ̀ bẹ pẹ̀lú rẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣàpọ́nlé wọn tán wàfútàkàrú ó tún fọ̀pa afáàrí lé wọn lọ́wọ́ nítorí kí ni bí anahum umana ọ̀la ìfẹ́lẹ́ omami tó ráwọn gan-an ní ìfàyàbalẹ̀ àwùjọ àwọn olóyè kó jẹ́ ìfàyàbalẹ̀ àwùjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀fà bí iyọ̀ ni bí nǹkan bá fẹ́ bàjẹ́ wá ní ẹbú yọ sí eléyẹ fi yọ preserve rẹ̀ hmm. bí iyọ̀ bá wá bàjẹ́ ńkọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọ̀fà ṣe rí nísìn àwọn kan tó àwọn àwọn kan dánú rẹ̀ sí hmm. tí wọ́n ń kó bá wọn débi pé gbogbo ojú yẹn wà ní àwọn èèyàn fi ń wo àwọn àfà nísìn Islam ò sì kọ́ wa bẹ́ẹ̀ Islam lẹ̀sìn tó ṣe pé ẹ̀sìn tó rọrùn púpọ̀ ẹ̀sùn tó jẹ́ tó sọ fún wa pé ká wá mímọ̀ kó tó dípa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan kan. gbogbo nǹkan pátápátá kó tó dáwọ́ lé kọ́kọ́ mọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣòwò kọ́kọ́ lọ lè kọ́ nípa ẹ̀ náà. ó kọ́ nípa rẹ̀. kó tó dípa dáwọ́ lé ó máa lọ jẹ gbèsè. Mm-hmm. bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀ nípa ẹ̀ hmm. tí ó sì tún súnmọ́ àwọn tó mọ̀ nípa ẹ̀ láti béèrè kódà èèyàn tó máa kọ́ ńgbà míì náà yóò tún lọ fojú sí i hmm. lẹ́yìn ìgbà tó bá kọ́ tán yóò tún fojú ṣe àwọn kan á ṣẹ̀ṣẹ̀ pé o ti dá gájíà o ti lè dá ṣe kí wọ́n tó yànda rẹ̀ láì ṣe bẹ́ẹ̀ ní téèyàn ó bàjẹ́ yóò ju nǹkan téèyàn ó tún ṣe lọ. ọlọ́mọ́sà járe ikú àbá ọlọ́mọ́sà bá dùn yín nú ọlọ́mọ́sà bá pẹ̀lú yín ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run torí pé àbá wa fatala sheikh al-imam kamil gaaru pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ní àárọ̀ yìí á rí wípé àwọn ọ̀rọ̀ ńlá ni pàtàkì yìí tí wọ́n bá àwọn ìjọba wa sọ ẹ dákun ẹ jẹ́ ká yà sí i nípa láti máa encourage àwọn ọmọ tọ́lọ́run bá fún ní mímọ̀ ẹ ẹ ẹ ẹ ẹ build wọn ẹ build capacity wọn kẹlòmíì náà lè ba àtàrà rẹ̀ sọ pé ah, èmi náà fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ àwọn tẹ́ ẹ bá rí pé yes ẹ lọ sáwọn universities àwọn tó mú first class first class jáde hmm. ẹ kó wọn jọ èyí ẹ̀yin tẹ́ mú first class jáde university bẹ́ẹ̀ university fún ọlẹ́yìn mẹ́wàá mẹ́wàá irú wọn ẹ̀ empower wọn ẹ kọ́kọ́ gbà wọ́n síṣẹ́ láìsí pé bóyá wọ́n ṣe interview lẹ́yìn yẹn establish kan dáadáa fún wọn kálukú náà máa sáré kókó òun náà di first class sẹ́kẹ̀sẹ̀ kí sí pé gbàtàn bá wá ṣaṣẹ́wó tó bá sídìí ilẹ̀ lójú tẹlifíṣàn tó bá lè máa bọ́kùnrin sùn lójú tẹlifíṣàn lẹ́wà gbé owó ńláńlá fún wọn mm. ẹ̀ ń ba ayé jẹ́ ni mm. ẹ̀yin lẹ́ ń ba ilẹ̀ jáwé yóò múra sí ìwé mọ́ ẹ dákun ẹ̀yin ìjọba wa ẹ bá wa ṣàkíyèsí àárín yẹn ọlọ́run kó bá wa ṣà kó ṣàánú gbogbo wa kọ́lọ́run ó dúró tì wá bá ẹ ṣeun gan adúpẹ́ pọ̀ sẹ́yìn kó tó pé ẹ mọ̀ lọ ní àárọ̀ ìlànàá àfòyín mm. ní alukurani àti t-shirt lónìí látọ̀dọ̀ ìyá wa alájà wa kàdíjà sọ́ọ́lá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation aṣọ àǹkárá ọ̀pá mẹ́fà ń bẹ ń bí so látọ̀dọ̀ alájà mùsùlùmí abímbọ́lá owólawí wheat ń bẹ ń bí báyìí tí ẹ tún jẹ so eléyìí cd náà tún bẹ ń bí bákan náà tàná àpè ní bíbí ànábì eléyìí wọ́n pè ní ikú ànábì hmm, sallallahu alayhi wa sallam so afáwa tó ṣe iṣẹ́ yìí ní nǹkan bíi last year náà last year àbí two years ago ni wọ́n kó fún wa àwọn bàbá náà ò sí láyé mọ́ lónìí hmm kọ́lọ̀ ń wọlé kọ́lọ̀ mọ́sàbá àfikẹ́ àjọ àmísìbáhùdín àríyọ̀ kọ́lọ̀ mọ́sàbá àkẹ́ kọ́lọ̀ bá wa gẹ́ kọ́lọ̀ bá wa fi sánlẹ̀ sàn rí àwọn tó fi sílẹ̀ ọlọ́mọjọ́ bàjẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ bá sàdúrà fún ìṣẹ́jú kan kó tó di pé àdàgbé lórí ètò tààrọ̀ yìí. tọ́ a fún ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbọ̀wọ́ ètò yìí ọlọ́run wọ́n sábà ṣàlékún àlùbáríkà fún yín Allahumma àmín gbogbo àwọn tó ń wá kó ẹ̀bùn náà kalẹ̀ pé ẹ ṣàmọ́ fún àwọn èèyàn hmm. Ọlọ́run mọ́sá ṣàlékún àlùbáríkà Allahumma àmín àbá àlùbáríkà bá ti wọnú nǹkan ẹ̀dá ìbùkún ló ń jẹ́ bẹ́ẹ̀ ló lè bá nǹkan òun tún mọ gbèrú sí ni Ọlọ́run mọ́sá bá ṣe bẹ́ẹ̀ fún gbogbo yín àwọn tó sì ti lọ́nu àwọn tí wọ́n gbé kíní kalẹ̀ Ọlọ́run bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn la hawla wala quwwata illa